أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ọdún ìpáwọn èèyàn fẹ́ dáhùn sálámù àdẹ̀kí máa jẹun òkú

àti àwọn foundations tó tún rí bẹ́ẹ̀ tí wọ́n ń ronú báyé ó ṣe rọrùn fún àwa tá a jẹ́ mùsùlùmí tí ètò jẹ ẹ̀mú tí yóò máa rọrùn tí ó sì tí yóò máa kó láwùjọ àwọn mùsùlùmí gbogbo àwọn tí wọ́n ń ṣe wàhálà lọ́sàn-án lóru tí wọ́n ń ronú bó láti tún máa ṣe nǹkan nírọ̀rùn fáwọn mùsùlùmí ọlọ́run àtàyé àtọ̀nà tí wọn náà ọlọ́run jí ó máa rọrùn sí i mo lè sọ pé i'm part and parcel of this Majmal Coin Foundation torí wípé pẹ̀lú tí mo mọ̀ nípa foundation yìí kọ́lọ̀ ń jẹ́ kí ẹ̀mí ọmọ ìyá wa tí ó jẹ́ sista Majida Hashim Idris ọlọ́njẹ́mi wọn gùn àti gbogbo wa náà foundation yìí níbi tó ń lọ tó pọ̀ bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ dé bíi zero point one percent jàmọ́ tí mo pè bíi zero point one percent ní Ìbàdàn tèmi ti wá project ti marginal point Foundation ti execute over ten million naira ni àwọn èèyàn òkè mọ̀ exaggerate àwọn iléèwé mẹ́ta ń bẹ ń bàdàn ti foundation yìí ta háwé lọ ọbẹ̀ àtúnra lápọ́ọ̀bù fún wọn àtàwọn nǹkan míì fáwọn iléèwé yìí dòní ìkánú àwọn iléèwé yìí ní ìjẹta thursday mo wà ń bẹ̀ fa lọ ráwọn muslim teacher sí wọn wọ́n bá tún gbé nǹkan ńlá sí wa wájú pé tó àwọn tó láwọn ọmọ mùsùlùmí tí wọ́n rówó wa ẹ̀ kì í sanwó wọ́n fẹ́ tó fifteen o èlò sí lọ́mọ kan ọ̀sán forty thousand èlò gbogbo owó ìjẹun bóyá bí owó tí ọkọ̀ bóyá bí 600,000 báwọn ọmọ yẹn serious kí ló fà torí foundation yìí ti lọ ṣe nǹkan ńlá ń bẹ̀ ní òní a ti ṣe ìhà oúnjẹ nínú igbó tọ́já sí wípé a lọ há oúnjẹ fáwọn ẹnu níjọ́ tí wọ́n ń sọ yìí la ilaha illallah àwọn èèyàn tún jáde oúnjẹ kanlẹ̀ ó wá dàbí kọjá pé alimọ́nù àtàlùwà kó tó máa sọ̀kalẹ̀ láti sánmọ̀ kákó fáwọn èèyàn foundation yìí náà ló sponsor rẹ̀ sínú Ramadan ó láwọn ìta máa ń ṣe ètò alonso ní ní UCH ó ní iye owó tá a ná apart from àwọn ẹ̀bùn tá a kó lọ fáwọn aláàárẹ̀ àbáwọn aláìsàn foundation ìtàn ó kù kékeré tí ó wọ two million naira fáwọn tó ń ṣàìsàn níjọ́ kan náà ni lọ́jẹ́ kí n sọ pé ibi tí foundation yìí lọ ó ṣe kéne o ó jìn kọ́lọ̀n bá ní mọ́ wọn débẹ̀. so ní ara empowerment program Majmal Coin Foundation bọ́sẹ̀ <clears throat> nífẹ̀ẹ́ education wọ́n ní fún àwọn olùsí wọ́n ní fẹ́lẹ̀ wọ́n ní fún tán wọ́n tún ní fún ìrónilágbára empowerment iṣẹ́ tó fẹ́ ṣe ni pé kémi náà ò lè dá dúró a rí wípé ẹni tó bá jẹ́ pé dẹ̀ẹ̀mú rẹ̀ le àwọn àfáà nígbà tí wọ́n ń ṣe ṣẹ́ríwù ọ̀kan nínú àwọn hadith tó ń sọ nípa azikaru tánàbí àsàlámọ́ ń ṣe ànàbí ó sọ pé Allahumma inni a'udhu bika minal kufuri wal faqri ìwọ ọlọ́run mo fi ọ́ wà sọ kúrò níbi òṣì àti kéèyàn ó di kèfèrí kó dẹni tí ọgbọlọgbọ. àwọn àfáà lọ yẹ ká ronú sábúà yẹn náà kọ́dàmà nàbí yìí sọ́lọ́lá àlèwàsálàm àlùfákọ́rọ̀ àlálìkúfúrì ànàbí kọ́kọ́ òsì síwájú kúfúrù whereas kúfúrù máa mú òyàn wọná fákírù ò mú òyàn wọná kódà àwọn ni jù ànàbí lọ́lọ́wọ́ tó mo tó bẹ̀rẹ̀ tó gbé mi dìde láàrin àwọn olòṣì ṣùgbọ́n kí ló fà àwọn àfáà nílé annal fàkírọ̀ káàdà ayẹ̀kú náà kàfírọ̀ jàmọ́ tó sì bá pọ̀ èèyàn lè di kèfèrí mo lè sọ fún yín nínú research táwọn ọmọ ìyá kan ṣe ara ń tó jẹ́ kí àwọn èèyàn ọmọ ọdọ́gbọ́n gba ẹ̀tàn jẹ àwọn ìjọ alágbèléèbù àwọn crusaders ẹ ti mọ̀ wọn àwọn alátẹ̀wọ́ ẹ mọ̀ wọn àwọn kíkẹ́ ẹ̀yìn ẹ ti mọ̀ wọn àwọn tá a mọ̀ pé gíríyó ṣe ti mọ̀ wọn báwọn. ara ń tó jẹ́ káwọn èèyàn ọmọ ẹgbà evangelism wọn ní nàìjíríà àwa ṣe rìsáàchì ẹ̀ àrípébi nǹkan mẹ́ta ìjàmọ́ ìsọ́lẹ̀lò ṣẹ́fẹ́ mẹ́tẹ̀ẹ̀ta alákọ̀ọ́kọ́ ni alifakiri òsì jẹ́wọ́ kí mo pè òsì lálákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì aljahal ignorance ṣe kí ni o ọwọ́ àbí ṣe wá rí ẹlẹ́kẹta failure àwọn tí ń darí jẹ́wọ́ kí mo pè nígbà tẹ́yìn bá ní pé Jésù lajú afọ́jú ó ń jí òkú dìde ìjọ́wò ni lóbi optician ẹ mọ̀ ẹgbọ́n mi o nínú àwọn tọ́wọ́ láwọn fẹ́ lajú afọ́jú afọ́jú bẹ́ẹ̀ nù wọn ṣèbá ẹ̀ kọ́kọ́ lajú ara rẹ̀ ṣùgbọ́n gbàtàrí wípé òsì ń bẹ lára àwọn èèyàn àìmọ̀kan ń bẹ lára àwọn èèyàn ẹ lọ wo ìsìláàmù nílùú èbó àwọn èèyàn ń gba ìsìláàmù ni torí pé ò lè tàn mí jẹ pé jésù ọ̀la jù mi àwọn ní knowledge níbi torí pé òsì ń bẹ fáwọn èèyàn wọ́n dẹ tí wọ́n ń tàn jẹ pẹ̀lú ráìsì mo kà ní last year ní Ondo àtèkìtì state àwọn kèfèrí wá ń há rẹ̀ sí nínú ààrùn fáwà mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá wa sì rè ráìsì táwọn ọjẹ lọ́kàn wọn àwọn tí ó ti bẹ̀ á ráìsì nítorí káàwẹ̀ ó lè rọrùn torí kí wọn náà lè sọ̀dá mẹ́wàá yìí tó bá wá rí bẹ́ẹ̀ tá a bá wá rí àwọn àjọ mùsùlùmí tán wá ń ronú bíi medical foundation yìí àtàwọn foundations tó tún rí bẹ́ẹ̀ pé ọdẹ ìwájú àwòyàn márùn-ún ẹjẹ́ àtúnwò mẹ́wàá ẹjẹ́ àwò twenty thirty four làwọn tó fẹ́ empower lẹ́nu sẹ́ẹ̀rí ọlọ́run nìkan ló lè empower èèyàn satisfactorily hundred percent kò sí ẹ̀dọ́ ọ̀hún tó lè sọ pé ah mo satisfy hundred percent ṣùgbọ́n kí ni bẹ́ẹ̀ bá ó ṣe ni pé ah tí n bá rárá tó ṣe léyìí fún ọmọ ìyá mi ayé ó tún ṣe kí ni o yóò rọrùn fún kí ló wá kan ẹ̀yin ọmọ ìyá wa náṣe ní kéèmì ó sọ̀rọ̀ kékeré nípa effective funds utilization and accountability. ìwọ̀n bá nǹkan tó bá ti rárá ràn wá lọ́wọ́ yìí bó o la ṣe fẹ́ lò dáadáa. inú mi dùn gbà tí mo rí tọ́píìkì torí pé tí mo wà ní sísẹ́ẹ̀mù ni. actively mo ń bá foundations mẹ́rin mo ń bá wọn ṣiṣẹ́. Mad Malcolm Foundation èmi náà ni foundation tèmi Imam Ibn al-Qayyim foundation mo tó ń bá anusara foundation ṣiṣẹ́ èmi ní chairman foundation náà bákan náà mo tó bá foundation mi december the zakat and alcohol foundation ọjọ́ foundation mi ló jẹ́ mẹ́rin nínú ìbànújẹ́ tí máa ń bá wa òun ni pé tẹ́ ẹ bá àwọn èèyàn tán lẹ́yìn ọdún kan oṣù gbogbo rẹ̀ ọba àwọn ṣèwádìí kí ló ń ṣẹlẹ̀ níjọ́ tèmi bẹ̀rẹ̀ iléèwé mi twenty fourteen ebola school náà máa ń ṣe school aládùúgbò òbí tá a ti dálẹ̀ àsìkò ebola ládá sukù lẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ sukù tá a dálẹ̀ tá à ń rẹ́ǹtì ilé ní twenty fourteen ó ti ní permanent site méjì tọ́jẹ́ kó òun ló dé fúnra rẹ̀. mo wá ń sọ báwọn èèyàn pé kí ló dé tọ́jọ́ pé táwọn èèyàn bá ń fà wá yẹn gan oṣù kan gbogbo rẹ̀ o ti àwọn nkan kókó díẹ̀ tí mo wá rí dì mọ́ ni mo fẹ́ sọ yìí màá wá ẹ̀yin ọmọ wa fẹ́ fẹ́ benefit ẹja bẹ̀rù ọlọ́run kan máa ń gbìyànjú pé ẹja ṣe nígbà tí èso ọdún karùn-ún ọ̀rọ̀ ẹ̀fún ti rí bíi back to square one inú èyí dùn torí pé èyí ṣe mọ̀lẹ́ka. alákọ̀ọ́kọ́ màá lọ ní òṣèlú olùfẹ́kẹ́ ẹ má bìnú tó mo fẹ́ yà díẹ̀ lọ bí kéwù. àwọn àfọ́à ní gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí gbogbo ń pa máa ní bùkátà sí mẹ́ta ló pín sí jàmáà mélòó mẹ́ta ẹ̀yin ọmọ ìyá wa tọ́ọ̀tà wà lónìí mo fẹ́ kẹ́ ẹ ṣàkíyèsí nǹkan mẹ́ta tí mo fẹ́ fi bẹ̀rẹ̀ yìí. alákọ̀ọ́kọ́ a ní àwọn nǹkan kan abdulrujat kí làwọn àfáà máa ń pè wọ́n o abdulrujat. àwọn nǹkan tó jẹ́ pé làlùrí ni tá a bá ṣe alẹ́kú tá a bá ṣe wàhálà lè ṣe wá tá a bá ṣe ọ̀rọ̀ wa lè dàrú ara dọ̀rùrìyàt àfáà àbàgbòrò ọsọ lórí atẹ́gùn ni south and and gbénu lẹ́yìn south and ni kalimajinon iyazan kọ́lọ̀ ọ̀sọ̀ wà ń bẹ̀ àwẹ̀ ìwùnà yes or no alfa jẹun àbí àwọn àkọ́ bákan náà ní pàwọ́ àwọ̀ ọba ya a ogun bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ sọ ẹ̀rọ àwọn tó jẹ́ pé necessities yìí náà bá ní alákọ́dírì tọ́ọ̀kọ̀ jẹ́mọ́ tí mo pé ó bí lẹ́kùn rẹ bá ṣe mọ́ irú ẹ̀ ní kakọ́ ọmọ wa lẹ́kọ̀ọ́ ó lágbára kọ́ ọmọ rẹ ọlọ sùkúù seven thousand five hundred naira per term seven five gan ìṣòro ni fún ọmọ rẹ lọ public school ó lágbára kọ́ ọgbà face me and slap you lẹ́kùtọ̀ náà ń gbé láìpù ẹ̀ sínú níjọ́ tèmi bẹ̀rẹ̀ láìpù two thousand and four ni mo fẹ́ yàwó mi àkọ́kọ́ ìyàwó fi di mẹ́ta lónìí tí mo bọ́ sọ̀rọ̀ yàrá kan ni mò ń gbé face me and kill you and face you tàbí bẹ́ẹ̀ face me and slap you lónìí inú ilé ara mi mò ń gbé ilé tó jẹ́ pé a ní fọwọ́ fa omi á pọ́ǹpù omi ni ilé tó já sí pé bó ṣe wù mí màá lo nǹkan yàlà yòlò níwọ̀n bá abitọ́lọ́ tó ní lẹ́kùn tèmi náà tó dé ẹlòmíì wá fẹ́ bẹ̀rẹ̀ láìsí

tọ́jọ́ pé ìdú aṣọ rẹ̀ nìkan one point two million ni ìjọba èlò mo pè é àwọn míì lè dúró tí wọ́n wà bàdá wà láì ten million ni wọ́n ń kó sẹ́ńsì aṣọ nìkan ní three point five million kíkọ́ sẹ́ńsì aṣọ wọn kò sí sísàlẹ̀ ìkan tó tún wọ́n wọ́n sáà ṣe gbogbo ẹ̀ tí wọ́n gbọ́dọ̀ pé ah masha allah three point five million ìwọ́wọ́ rẹ̀ fàwọn mẹ́ǹtì two hundred and fifty thousand lápẹẹrẹ kí lọ̀rẹ́ wá ó ṣe ó bẹ̀rẹ̀ sí ní wọ́n sọ seven hundred thousand sẹ́yìn bó ti jẹ́ sábà kò níbi kan sọ fún un. àwọn tó jẹ́ dọ̀rù rìjẹ́ẹ̀tì yìí alakọ́dìrì tọ̀ọ̀kọ̀ bágbára wa ṣe mọ ìyẹn jálá kọ̀ọ̀kọ́ ẹlẹ́kejì alahajiya jẹ́mọ́ kí la pé alahajiya àwọn nǹkan tó já sí wípé a nídìí ẹ̀ a ní bùkátà sí ṣùgbọ́n tó lọ rọ́ta nẹ́tíìfù míì tó wà chípà jẹ́mọ́ ìsàn gbọ́ mi mo kí malam yusuf akadif alan wasalan wa marhaban bikom ọlọ́ọ̀sán ilẹ̀ sáré jẹ́mọ́ ìsàn ọmọdé wá jù ní ẹmọ́ tí wọ́n bẹ̀ kọ́ malam ọmọdé wá jù ní torí tọ́lọ́ ókè ẹfẹ́ ìsókè náà jẹ́mọ́ mo ní àjíyà òun tún nẹ́ẹ̀sì sí dọ̀rùrìyà mo rò pọ̀rọ̀ mi ń clear àwọn ètò wá jẹ́ àjíyà pé a ní bùkátà sí àwọn nǹkan yìí ṣùgbọ́n a tó lè rí ọ̀tà nẹ́tífù ẹ̀ ìwọ́n tó ọba rí fọ́lọ̀ ìgbàdúrà rẹ débi ikọ́ ọlọ́ra wá ọ̀tà nẹ́tífù ọmọ àwọn àṣìfà ẹni kí n fún yín lápẹẹrẹ jẹ́mọ́ kéèyàn olówó ṣe máa ń ṣe alákọ̀ọ́kọ́ kìí ṣe dọ̀rù ìyá kéèyàn ológáàsì kó fi máa dáná ṣé dọ̀rù ṣé dandan ni tó ọba rí pé lẹ́kùn rè ṣe bẹ́ẹ̀ máa fi gidá náà ọlọ́run fàlùbáríkà sí tọ́ba jẹ́ stóòfù náà lọ́nà ọ̀rọ̀ kẹrosíìnì sí ọlọ́run fàlùbáríkà sí àwọn nǹkan tó jẹ́ àdìyáàtì yìí ẹ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ṣe máa náwó lórí ẹ̀ tí òfin ní jẹ́ kí bísínẹ́sì ó ṣe kíni o ọlọ́ọ̀lẹ̀ ẹlẹ́kẹta alkamalija ayi kamalija ṣe rí kamalija tó ní pé níta fi ń àfi ń sọ pé ah, èmi pé ọlọ́run ṣe mí lóore jẹ́ lómi lọ èèyàn fẹ́ ra fóònù ẹni tó ẹsẹ̀ bẹ̀rẹ̀ bísínẹ́sì ọwọ́ lọ ra fóònù five hundred thousand àwọn àwọn kí ni gbogbo kápítà rẹ̀ ó jẹ́ one point two million ó ra fóònù èlò jẹ́ mọ́ irú ta ni mo ra fóònù ẹ̀ pè mí padà ọwọ́ ń ro mí jẹ́wọ́n ìfúnfún tá ń sọ yìí àwọn tó kó bá àwọn èèyàn láńdá láìsí yìí o abala alkamaliyat àwọn nǹkan tó jẹ́ pé bí èèyàn bá ṣe àbẹ́ èèyàn náwó lé lórí irú ẹ̀ ní ìsìn pọ́tàrí lọ́mọ ara mọ́tò pọ́tàrí lọ́mọ ẹsẹ̀ nǹkan mìí gbogbo orú àwọn nǹkan tàmàlìyà tí ó sọ pé orí mi wà bẹ́ẹ̀ mo fẹ́ bùgá mo fẹ́ sọ pọ́lọ̀ ṣe mí lóore ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bísínẹ́sì kè máa náwó lórí ẹ̀ àwọn nǹkan ìta àbásọ́mẹ́tẹ̀ẹ̀ta yìí àbọ̀rùrìyà alhajiyà wọ́lù Kama lìjà ọlọ́run kó fún alágbọ̀yọ́ rẹ̀ ìyẹn la tí wọ́n fún wa nímọ̀ràn pé alákọ̀ọ́kọ́ gbogbo àwa tí wọ́n ẹ̀pà wà bí lónìí nínú nǹkan àkọ́kọ́ tọ́kọ́ kàn yín gangan àṣùkò ẹ máa dúpẹ́ fọlọ́run àdé ọlọ́run ni pé là ń ṣàkárí tó láàbù ìdánilẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ẹbá ti ń dúpẹ́ lọ ní ọmọ kọ̀ọ̀pẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ni ó ń ṣe báyìí èmi ò tẹ ìtọ́lọ̀ ń ṣe fún wọn ṣé ti dúpẹ́ lórí rẹ̀ ẹ má máa wo látàn gùrú ìlàmọ́nù àfọ̀kọ̀kọ̀ ẹ má wo àwọn tó jù yín lọ́nu ayé ẹ má wo mọ́nú wà á sọ́là ní nǹkan ẹ wo àwọn tí ò tó yín iní òdì ẹ̀lẹ́ máa dúpẹ́ fọ́lọ́ gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tí ẹ jẹ́ beneficiaries lónìí ẹ máa dúpẹ́ fọ́lọ́ tẹ́ ẹ bá ti ń dúpẹ́ ọkàn mi ń sọ fún mi pé tábàárí the next two years ẹ máa yọ sàká táàbà ẹ̀kọ́ ní the next few years ẹ̀yìn náà máa ẹ̀fàwé èèyàn ọlọ́run ṣe bẹ́ẹ̀ gbogbo yín ẹlẹ́kejì nínú nǹkan tó kàn yín òun ni almuhasaba ẹ máa ṣèṣirò ẹ̀mí ara yín nínú tí máa fa jọmọ ẹ̀gbọ́n mi dáadáa o sẹ́rẹ́ tí ìbá evaluate tó ń ṣe kò ní mọ̀ pé kàfàrà lọ́ọ̀ ó ti wọnú bísínẹ́sì ẹ̀ ẹ mọ evaluate tẹ̀ ń ṣe èló lẹ fi bẹ̀rẹ̀ èló lọ́jẹ́ lónìí ṣe eh, kílẹ̀tì ẹni mélòó lẹ́ẹ̀rá tẹ́lẹ̀ mélòó lẹ́ẹ̀rá báyìí ẹni tó ti wọ́n sí sówó tẹ́ ẹ bí ìrà sótó yẹ ti tẹ́lẹ̀ ẹni ti kẹ́ mọ evaluate tẹ̀ ń ṣe ẹlẹ́kẹta ìtẹ́nibù dùnú ẹ̀dìnà tẹ̀tẹ̀ sẹ́ẹ̀rí nù tó máa ń jẹ́ tó business àwọn nǹkan empowerment àbẹ̀wò sì máa débẹ̀ ara ẹ̀ nìkan ẹ̀ máa ṣe lọ ọ̀nà wo àsìkò òun tó ẹ̀ lọ kírun òun ṣe sì náà òun wòwò kú wò òun sọ̀sọkúsọ ọ̀rọ̀ ẹ̀yìn pọ̀ ọ̀ǹdọ́gbọ́n ta tẹ́tẹ́ orí fóònù níjọ́ tí kéèsì ọmọ ìyá wa kan dọ́dọ̀ wa gbogbo tẹ́tẹ́ orí íńtánẹ́ẹ̀tì làáfà àti fẹ́ẹ̀ ta tán nígbà ọ̀rọ̀ ẹ̀ wá di kọ́ kanlẹ̀ ọwọ́ àmọ̀ pé àdánwò dé ó nídìí kọ́ padà sọ́dọ̀ ọlọ́run iṣẹ́ tẹ́ ò lóore nú iṣẹ́ tẹ́ ń ṣe yìí ọlọ́run máa ń fi àlùbáríkà sí ẹ jẹ́ ká jìnnà sí ẹ̀ṣẹ̀ ìyẹn wà ní àwọn nǹkan tá a gbọ́dọ̀ ṣe àkíyèsí rẹ̀ bákan náà nínú àwọn nǹkan tó kàn yín ẹ diversify ẹ má jọ jẹ́ pọ́nà kan tí wọ́n ti empower yín lẹ́ẹ̀fọ́ course ẹ lọ wo àwọn tí ń darí ayé ṣé Dangote tí bá bẹ̀rẹ̀ nísìsiyìí pé kí ni sẹ́ Dangote tí n bá kọ èèyàn mẹ́wàá à ń fàfà máa mú yọ yàtọ̀ ẹnì kó ní Dangote sìmẹ́ǹtì ní ń èmi ò pé rárá èmi tí mo ní rárá òun náà mo tó pé torí sìmẹ́ǹtì wà ní ti ni o ti Dangote ń tó ọ̀dà bí ẹ pé kó wọ́n ní Dangote mo nínú o tún sí torí kó ọ ń ní Indomie ẹlòmí ò ní fàjẹtì mọ ni ẹlòmí ò ní ìsànámọ ni èèyàn wàá mọ iye nǹkan tí Dangote ń ta àtẹ̀yìn tẹ bó ṣe ń wo èmi ìpòfàìtọ̀ sùkúù ni mi mo nílé ìwé àáfà mo tún ti kọ ìwé tó lé mẹ́wàá mo tún ń tàwé bó ṣe wò yìí mo tún ń ṣe online class bó ṣe ń wò mí mo tún láwọn bísínẹ́sìsì ní kéékèèké nígbà tí mo níyàwó mẹ́ta ńlé sọ̀rọ̀ pé ìyàwó mẹ́ta ẹ̀ta kan jẹ sùkúù mi run kọ́mọ́sá gánlé ìwé mọ́ ẹlòmíì wá ya ọ̀lẹ́ òkò iṣẹ́ ìkàlọ́fẹ́ ẹ̀sìn láyé rẹ̀ àbúgbálì rẹ̀ ní ìṣẹ́ oníṣẹ́ tọ́pọ̀ ìmáàmù ni wọ́n nílé ike ìkọ́ ti kọ̀wé tó lé 20 owó wáyé ń bí ìyọ́ wáyé ń bí ìwọ́ wá dúró lórí bísíǹsì kan ọ̀nà kan náà ọ̀nà tóóró lówó ọ̀nà ìgbà wà diversify ẹ tó wo nǹkan míì tọ́jẹ́ pé tẹ́ ẹ bá mú kóńtẹ́ ń ṣe yìí àbí wọ́n bá ń ẹ bẹ̀nẹ́fíìtì lónìí àwọn nǹkan yóò tún máa pọ̀ sí i ẹ má fi eléyìí náà lẹ̀ àtòmí ti jọ́tán ní ìparí àdúà ẹ má bẹ lọ́hùn. Allahumma barik li ummati fi bukuriha. Ànábì sallallahu alaihi wasallam fún rẹ̀ ọbẹ̀ lọ́hùn kó fi àlùbáríkà sí fún àwa tá a jẹ́jọ ànábì àwọn tá àwọn nǹkan tá a kò wúrọ̀ ṣe bá a ṣe jára mọ́ tá à ń ṣe sí àlùbáríkà ọlọ́run máa wà ń bẹ̀. A wá bẹ lọ́hùn kó fi àlùbáríkà sí nǹkan tí à ń ṣe ìwọ̀n bá tí ìlé sọ̀rọ̀ àsìkò tán fún mi 20 mil gẹ́gẹ́ mo ti lò pé ọlọ́jà àkùrẹ́ ayé àtijọ́ ògbé ní alkiyama subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka assalamu alaikum wa rahmatullahi wa barakatuh